mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá láti orí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu ló ti ṣe ìfilọ́lẹ̀ ètò ààbò oúnjẹ àti àwọn ẹ̀rọ ìgbàlódé fún iṣẹ́ àgbẹ̀ ní ìpínlẹ̀ niger ètò yìí wáyé láti lè kí ìjọba àpapọ̀ lẹ́yìn lójúnà àti rí dájú wípé oúnjẹ pọ̀ lọ́pọ̀ yanturu lórílẹ̀-èdè nàìjíríà àti wípé lílo ìmọ̀ tẹkinọ́lọ́jì àti àwọn ẹ̀rọ ìgbàlódé yóò tún fa ìdàgbàsókè bá ìpínlẹ̀ náà nínú ètò ìpèsè oúnjẹ bí a kò bá sì gbàgbé wípé nílọ́lọ́ yìí ní ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Niger kọ́wọ́ bọ ìwé àdéhùn láti pèsè oúnjẹ lọ́nà yanturu fún orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ìpínlẹ̀ Èkó níbi ètò ìfilọ́lẹ̀ náà ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn olùṣèjọba pẹ̀lú ààrẹ Tinubu péjú pésẹ̀ sí ní ìpínlẹ̀ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ààrẹ orílẹ̀-èdè orílẹ̀-èdè nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu àti gómìnà ìpínlẹ̀ niger umaru bago ó ní wọ́n ṣe àbẹ̀wò tí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn ààrẹ tẹ́lẹ̀ rí ibrahim badamọ́sí babangida ní minna tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ niger bí a kò bá gbàgbé wípé ààrẹ tinubu ló ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ náà láti ṣe ìfilọ́lẹ̀ ètò ààbò oúnjẹ àti lílo ẹ̀rọ ìgbàlódé láti lè jẹ́ kí oúnjẹ pọ̀ lọ́pọ̀ yanturu bí bàbá náà ti ṣe ẹ̀ ẹ̀lẹ́ńbẹ̀ tí ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn babangida ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kí wípé bàbá náà ti dàgbà wípé kẹ́mi ọ̀la ogun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ orílẹ̀-èdè united kingdom ti fi òfin tuntun síta wípé láti àsìkò tí wọ́n tẹ ìwé náà síta lánàá òde yìí wípé kí gbogbo àwọn ènìyàn tí wọ́n ń bọ̀ wá sí orílẹ̀-èdè náà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìlera kí wọ́n tẹ́tí lẹ́kọ̀ọ́ kí wọ́n sì rí dájú wípé ó ti di èèwọ̀ fún ẹnikẹ́ni nínú wọn láti mú al alátẹ̀lé kan dání ìbáà ṣe ọkọ ọmọ tàbí ẹnikẹ́ni wípé ẹnikẹ́ni tó bá fẹ́ wá láti wá ṣiṣẹ́ ìlera ní orílẹ̀-èdè United Kingdom ní láti dá wa ni wọ́n sọ eléyìí lórí ìtàkùn ayélujára wípé dandan ni kí àwọn ènìyàn tẹ̀lé àṣẹ náà nítorí wípé ó ti di òfin àti wípé ìgbésẹ̀ náà wáyé láti lè rí dájú wípé wọ́n ṣe àdínkù sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń rọ́wọ́ orílẹ̀-èdè United Kingdom wọn kò ṣàìsọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́fà ìyẹn one hundred and twenty thousand ni wọ́n wọ orílẹ̀-èdè United Kingdom láàrin oṣù kínní ọdún twenty twenty three sí oṣù kẹsàn-án ọdún twenty twenty three wọ́n wá sọ wípé ó ti di òfin o wípé ẹnikẹ́ni tó bá fẹ́ wá sí orílẹ̀-èdè United Kingdom láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí elétò ìlera kò lẹ́tọ̀ọ́ láti mú ẹnikẹ́ni dání mọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwọn ìlúmọ̀ọ́ká gbogbo bíi AY comedian T-Famous àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti nawọ́ ìkíni wọn sí gbajúgbajà akọrin ní Portable bí ó ti ń ṣe ọjọ́ ìbí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kan sáárá sí i wípé ológo tuntun àti wípé olóore ọ̀fẹ́ gidi òní arákùnrin náà tí wọ́n sì ń ṣàpèjúwe Portable gẹ́gẹ́ bí ẹni tó rí àánú gbà Portable ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán tó rẹwà níbi tí ó ti wọ agbádá tó sì ti múra tó ró dẹ́dẹ́ tó kàn dúdú lórí ìtàkùn ayélujára náà lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń gbàdúrà sùn wípé kí Olódùmarè kó dà á lágbà kó sì fún ní ẹ̀mí gígùn àti à àlàáfíà tó ń ti owó tó pọ̀ rẹpẹtẹ àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ní tẹlifíṣàn Orísun sọ wípé ẹ kú ayẹyẹ orí kádùn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà òṣèré Saheed Balogun ló ti wá sórí ìtàkùn ayélujára rẹ̀ di àsìkò tí à ń kó ìròyìn yíjọ tó sì ń sọ fún àwọn ènìyàn wípé kí ẹnikẹ́ni kí wọ́n má ṣe tẹ̀lé àwọn ènìyàn tí wọ́n bá ń lo orúkọ òun tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun láti béèrè owó lọ́wọ́ wọn nítorí wípé àwọn oníjìbìtì orí ayélujára ti já èrè ìtàkùn ayélujára WhatsApp ọ̀hún gbà tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní lò láti máa tọrọ owó lọ́wọ́ àwọn ènìyàn àti láti máa ṣiṣẹ́ burúkú gbogbo arákùnrin yìí ló wá sórí ìtàkùn ayélujára tó sì ń sọ fún àwọn ènìyàn wípé kí wọ́n ṣọ́ra o wípé òun kọ́ lòun béèrè owó lọ́wọ́ wọn o àti wípé ohun gbogbo tí wọ́n bá rí lórí ìtàkùn WhatsApp òun kí wọ́n má kọbi ara sí lásìkò yìí bí àsìkò tí à ń kó ìròyìn yìí jọ Saheed Balogun ló wá sórí ìtàkùn ayélujára rẹ̀ ẹ díẹ̀ nínú ọ̀rọ̀ náà. My WhatsApp has been hacked. Please disregard any message from anybody requesting for assistance please disregard it. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà òṣèré Adams Kẹ́hìndé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn túmọ̀ sí lẹ́gẹ́ Miami òun ló ti ń lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ tó ti ń sọ fún àwọn ènìyàn wípé ilé tí wọ́n ti lé òun jáde látàrí àìsówó lọ́wọ́ òun rí òun lòun ti padà wá rà báyìí Adams Kẹ́hìndé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí lẹ́gẹ́ ló wá sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kéde wípé òun ti ra ilé míì nínú èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn Muta. ilé tó ti lé mi kúrò lọ́jọ́ sí wọ́n ti ta fún mi o ilé tó ti lé mi lọ́jọ́ sí tó fún mi wọ̀nyí lé lọ́lẹ́ kí n kó kúrò ń bẹ́ẹ̀ wọ́n ti ta fún mi o. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀pọ̀ àwọn olùlò ìtàkùn ayélujára ni wọ́n ti ń gbóríyìn fún ìdílé àwọn ọmọbìnrin ológo ní Táíwò àti Kẹ́hìndé Glorious Twins pàápàá bí àbúrò wọn ọkùnrin ní orin ayọ̀ ti darapọ̀ pẹ̀lú wọn láti máa ṣe àwọn orin ọlọ́kan òjọ̀kan sórí ìtàkùn ayélujára àwọn ọmọ náà ni wọ́n lo ìtàkùn ayélujára wọn láti fi orin gbàdúrà fún àwọn ènìyàn tí ọ̀pọ̀lọpọ̀ àmì sì ń ró wà lórí ìtàkùn ayélujára léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kọ sára sí àwọn ọmọ ọmọ náà pàápàá èyí tó jẹ́ àbúrò wọn bí ẹ̀bùn tuntun ti jáde lára rẹ̀ bí ó ti ń kí àwọn ẹ̀gbọ́n rẹ̀ lẹ́yìn tó sì ń fi àádùn tó dára sínú orin wọn. olúwa ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà olórin fújì ni ks malaika olóòtí ń kí àwọn olólùfẹ́ rẹ̀ káàkiri gbogbo àgbáyé wípé wọ́n kú ààwẹ̀ ramadanu eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ wọlé arákùnrin yìí tó ń tẹ àwọn ìlú mọ̀ọ́ká ọlọ́kùnjọ̀kan bí wọ́n ti ń lo ìtàkùn ayélujára wọn láti máa kí àwọn ènìyàn wípé ẹ̀mí tó bẹ̀rẹ̀ òun náà ni yóò gbàjá láṣẹ olódùmarè. bàbí kan ya ramadan mọ́rí àbàbí kan ya ramadan. Murya babi ka ya Ramadan. Murya babi ka ya Ramadan ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà akọrin ẹ̀mí ni Tọ́pẹ́ Flourish òun ló ti ń sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára wípé ọlọ́run ìrìn àjò mi òun ni tuntun tóun ṣẹ̀ṣẹ̀ gbé jáde báyìí tó sì ń ro àwọn ènìyàn wípé ó ti pẹ́ tí àwọn ènìyàn ti ń tẹ̀lé òun tí wọ́n sì ti ń gbọ́ orin olókan òjọ̀kan lẹ́nu òun ṣùgbọ́n eléyìí yàtọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ orin tóun ti ń kọ ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára bí ó ti fi gbéléjà nínú orin náà sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ń ro àwọn ènìyàn láti jáde lọ sórí ìtàkùn ayélujára YouTube láti lọ wò orin náà ló pè ní ọlọ́run ìrìn àjò mi ẹnu ọlọ́fà láti gbọ́mọ tá ẹnu oníkàn láti gbọ́pọ̀n Tọ́pẹ́ Flourish òun rèé. I'm come to give you praise. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti ń jáde lórí ìtàkùn ayélujára pàápàá nítorí gbajúgbajà olórin ni Esther Ìgbẹ́kẹ̀lé látàrí ọ̀nà tí ó ń gbà gbé orin ẹ̀mí tirẹ̀ gbà nípa lílo àwọn ọ̀rọ̀ orin àti àwọn ìlù èyí tí àwọn olórin hip hop bá kọ sínú àwọn orin wọn tẹ́lẹ̀ rí ni arábìnrin òun ti wá sórí ìtàkùn ayélujára tó sì sọ ìdí pàtàkì tó fi ń sọ eléyìí tó sọ wípé nítorí wípé àwọn ènìyàn ni wọ́n ń lo àwọn ènìyàn kúrò lọ́nà ọlọ́run lòun náà ṣe ń lo irú ìlú bẹ́ẹ̀ àti àwọn orin wọn lọ́lọ́kan òjọ̀kan láti dá àwọn ènìyàn tí wọ́n ti ṣàkólọ padà sínú agbo ìgbàlà ó ní báyìí orin rẹ̀ tuntun kan eléyìí tí ó fi sórí ìtàkùn ayélujára tí wọ́n pè ní kò sógun yé tó sì gbégbá ọ̀nà mìíràn ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì tún jó sí lórí ìtàkùn ayélujára tiktok báyìí. ṣàkóyè ó ti kú ayẹyẹ ayẹyẹ. kò ní jù báyìí lọ fún ajá àbàlẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé ojú olójú kò lè dàbí ojú ẹni o nínú ohun gbogbo tí a bá ń ṣe lè dájú wípé o múṣẹ́ rẹ lọ́kùnkúndùn tí máa wà ní ìgbáradì ní gbogbo ìgbà láti rí dájú wípé iṣẹ́ rẹ ò bàjẹ́ nítorí pé ẹni tí iṣẹ́ rẹ bá bàjẹ́ ayé rẹ ló bàjẹ́ nù ayé wa ò ní bàjẹ́ o àmì ṣògùn rẹ ní kejì Àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.